ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè mo fi ọpẹ́ fún olúwa nítorí tó ṣe nítorí tí àánú rẹ̀ dúró láéláé ọlọ́run tó tún mú wa rí àkókò yìí ní ayọ̀ àti àlàáfíà mo gbé ọlọ́run ga lórí ayé ìwọ olùgbọ́ mi fún ìwà láàyè rẹ̀ àti àtìlẹ́yìn rẹ̀ lórí ayé rẹ̀ mo sì gbàdúrà wípé nínú ìrìn àjò ọ̀sẹ̀ tuntun tó bẹ̀rẹ̀ yìí lórúkọ jésù ẹnu ọpẹ́ rí òní kan bíbélì wípé ẹ fi ọpẹ́ fún olúwa nítorí tó ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé àánú ọlọ́run nínú ọ̀sẹ̀ yìí yóò dúró lórí ayé rẹ májẹ̀mú ọlọ́run kò ní dìbàjẹ́ lórí ilé rẹ lórí ọmọ rẹ lórí ọkọ lórí aya lórúkọ jésù olùgbàlà májẹ̀mú ọlọ́run kò ní dìbàjẹ́ orísun ayọ̀ rẹ lọ́sẹ̀ yìí kò ní sun ìkorò mo súre fún ọ pẹ̀lú ipá àti agbára ńlá ọlọ́run ọ̀sẹ̀ yìí yóò pè ọ ọ̀sẹ̀ yìí yóò san ọ́ fún rere nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ò ní kàgbákò nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ò ní rí ibi ìwọlé rẹ ìjáde rẹ kò ní mú ibi lọ́wọ́ lórúkọ Jésù olùgbàlà ni mo wí nípa tiẹ̀ gbogbo ìgbà àti àkókò tó jáde nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ìrìn àjò rẹ kò ní kó ibi lọ́nà gbogbo ọjọ́ tí ń bẹ nínú ọ̀sẹ̀ yìí kò ní fọ ibi fún ọ gbogbo wákàtí tó wà nínú rẹ kò ní fọ ibi sún ọ bíbélì wípé àwọn ọ̀run sọ̀rọ̀ ògo ọlọ́run òfurufú fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn ọjọ́ di ọjọ́ ń fọhùn òru fi ìmọ̀ hàn gbogbo ọjọ́ tí ń bẹ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù kò ní fọ ibi fún ọ lórí iṣẹ́ rẹ lórí okòwò rẹ lórí ilé rẹ lórí ìgbéyàwó rẹ kò ní fọ ibi fún ọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ni mo wí gbogbo àárọ̀ ọ̀sán tó wà nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ Jésù kò ní fọbi lórí ayé rẹ lórúkọ Jésù kò ní fọ ibi fún ọ gbọ́ bí o bá jáde láyọ̀ wá wọlé ní ìbùkún lórúkọ Jésù Kristi wá wọlé ní ìbùkún ẹni tó ní ayé àti ọ̀run yóò tì ọ́ lẹ́yìn nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ò ní pasán ò ní pòfo ò ní pàdánù ò ní kábàámọ̀ lórúkọ jésù ò ní jáde lé ikú lọ́wọ́ ọfà ikú ò ní bá ọ ọfà ikú ò ní bá ọ ọfà ikú ò ní bá ọ ọfà ikú ẹlẹ́yẹ kò ní bá ọ ọfà ìdààmú kò ní bá ọ lórúkọ jésù olùgbàlà ni mo wí ìjì tó ń jà kiri ayé lónìí tó ń gbẹ̀mí ìjì gbẹ̀mígbẹ̀mí kò ní jà wọnú ilé rẹ kò ní jà wá ọmọ ẹ kò ní jà wá ọkọ ẹ kò ní jà wá ayẹ lórúkọ jésù kristi ni mo wí nípa ti ìwọ tó ń gbọ́ mi nípa ti ìdílé rẹ nípa ti iṣẹ́ rẹ rẹ lọ́sẹ̀ yìí wàá yin ọlọ́run wàá gbégbá ọpẹ́ gbọ́ mo béèrè àwa má rí ìdí agbára ọlọ́run sínú ayé rẹ agbára tí òkùnkùn lè dojúkọ agbára tí sátani àtọmọ ogun rẹ̀ ò lè wádìí rídìí agbára tí ò sì mú fáyé agbára tí ò ṣe dẹ́mi ẹ̀ légbodò agbára tí ò ṣe fìjà lọ agbára ńlá ọlọ́run jehovah tó ju ti ogun agbègbè ibi tó wà lọ tó fi rìnrìn àjò ayé rẹ láríyè lórúkọ jésù ẹ̀mí mímọ́ kó yọ̀ǹda agbára fún ọ ẹ̀mí mímọ́ ọlọ́run alàyè kó yọ̀ǹda agbára fún ọ ẹ̀mí mímọ́ ọlọ́run alàyè kó yọ̀ǹda agbára fún ọ bíbélì wípé jésù sì mí sí àwọn ọmọ ẹ̀yìn mo béèrè mí sí agbára rẹ̀ lórúkọ jésù ó mí sí kẹ́tẹ́kẹ́tẹ́ bálámù ó fọhùn bí ènìyàn bí jehova bá mí sí ọ tí kristi mí sí ọ ayé rẹ yóò so rere ohun rere ọ̀tun yóò ta ayé rẹ wò jáde lórúkọ jésù ẹ̀mí mímọ́ kó mí sí ọ gbogbo àwọn kò ṣeé ṣe lójú ọ̀nà rẹ kó máa di ṣíṣe lórúkọ jésù gbogbo kò ṣeé ṣe lójú ọ̀nà rẹ ni mo wí nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí kó máa di ṣíṣe agbára ọlọ́run fún àṣẹ ìrọ̀rùn lórúkọ jésù kó wọnú ayé rẹ lọ agbára tí ó sọ ìṣerere gbogbo di ìrọ̀rùn fún ọ agbára tí ó sọ sọ ìṣerere gbogbo di ìrọ̀rùn fún ọ lórúkọ Jésù gba agbára Ọlọ́run agbára tó gun ojú àlá kì í borí gba agbára Ọlọ́run agbára tí ó mú kátàrí ọ pasán lórí ayé rẹ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí gba agbára Ọlọ́run ilé rẹ kó gba agbára Ọlọ́run ohun tí ní àti tí òmí nípa tiẹ̀ kó gba agbára Ọlọ́run à lórúkọ Jésù ò ní ṣílẹ̀ tẹ̀ gbogbo ẹ̀yin oníṣẹ́ ìjọba òṣìṣẹ́ oṣù tó ń gba owó oṣù lórúkọ jésù olùgbàlà nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ jésù olùgbàlà ayé ò ní rí ọmú ò ní pàdánù ò kábàámọ̀ ó jésù ètò ọ̀tá kò ní ṣẹlẹ̀ ọ lórí ètò ìka ènìyàn kò ní ṣẹlẹ̀ ọ lórí agbára mímọ́ ṣe níbi gbogbo agbára mímọ́ ṣe lọ́nà gbogbo ẹ̀mí mímọ́ yọ̀ǹda rẹ̀ fún gbogbo ẹ̀yin businessmen women contractor lórúkọ Jésù ẹ ó rí tajé ṣe ajé ẹ ó rí tajé ṣe ogun ọ̀run ajé yóò dàpọ̀ mọ́ yín gbogbo ẹ̀yin oníṣòwò ogun ọ̀run ajé yóò dàpọ̀ mọ́ yín ẹ̀yin oníṣẹ́ ọwọ́ ẹ ó máa rí ṣe lórúkọ Jésù mọ́lẹ̀ ó ṣe àánú Ọlọ́run yóò sì ṣílẹ̀kùn ìbò kan fún yín àánú ọlọ́run ó ṣílẹ̀kùn ìbò kan fún yín lórúkọ jésù lọ́sẹ̀ yìí ọ̀nẹ́ tí tó ní ayé àti ọ̀run yóò yọ̀ǹda ìyanu fún ọ ìyanu tó rì tínú rì ó dùn tọkàn rì ó balẹ̀ àwọn ìyanu tó ṣòro ó gbàgbọ́ fún ènìyàn lórúkọ jésù tí ń bẹ lọ́wọ́ olódùmarè lọ́wọ́ ọ̀tún àti lọ́wọ́ òsì rẹ̀ àánú rẹ̀ yọ̀ǹda rẹ̀ fún ọ ò ní pasán rere ò ní kábàámọ̀ rere ò ní pàdánù rere gbogbo tó múnú rẹ̀ dùn nípa tiẹ̀ ni mo wí lórúkọ Jésù bó ti ń rí ìró àmì ṣe ayé ò ní fi pa ọ́ lẹ́kún lórúkọ Jésù ayé ò ní fi pa ọ́ lẹ́kún ìrètí ayọ̀ rẹ kò ní já sófo ìrànlọ́wọ́ tó nílò ó yá lọ bá pàdé olóore ńlá kan tó nílò ẹ̀mí mímọ́ kó kọ̀ ní ẹ̀tì ẹ̀ mọ́ wọn lórúkọ Jésù ìyanu tó nílò ó yá lọ bá pàdé ó yá lọ bá pàdé ó yá lọ bá pàdé ọ̀sẹ̀ yìí yóò sàn án fún rere lórúkọ Jésù yóò sàn án fún rere ọ̀sẹ̀ yìí yóò sàn án fún rere ò ní ṣòde já ò ní sí oorun sùn ò ní sí ọkọ̀ wọ̀ ò ní sí ọ̀rọ̀ sọ ayé ò ní rí ọ mú ayé ò ní rí ọ pa ayé ò ní rí ọ dá dúró lórúkọ Jésù gbogbo àrà rere tí ń bẹ nínú rẹ agbára Ọlọ́run yóò tì ọ́ lẹ́yìn yóò gbé àrà náà jáde ò ní fàràánú kú àràánú rí ò rà mọ́ nínú ìwà láàyè Ọlọ́run yóò gbé àrà rere jáde fún ọ ògo ni fún Ọlọ́run wa ògo ni fún Ọlọ́run wa gbogbo ibi tó ti nílò ọwọ́ ìwòsàn ọlọ́run lórúkọ jésù ọwọ́ ìyanu rẹ̀ ó yá kó kàn ó yá kó kan ayé rẹ̀ kó ṣiṣẹ́ agbára kó ṣiṣẹ́ ìyanu kó ṣiṣẹ́ ìdáǹdè kó ṣiṣẹ́ ìwòsàn kó ṣiṣẹ́ ìmúláradá ó ní ṣe ìgbàlà ní ìsinsìn olúwa olúwa èmi ń bẹ̀ ọ́ rán àlàáfíà mo béèrè àlàáfíà sínú ìgbéyàwó rẹ mo béèrè àlàáfíà sínú ayé rẹ mo béèrè àlàáfíà sínú àgọ́ rẹ sínú iṣẹ́ ọwọ́ rẹ lórúkọ jésù ọlọ́run àlàáfíà kó jọba níbẹ̀ ò ní rí ìkorò gbogbo ohun tí mú ní pòṣé kò ní wá sójú ọ̀nà rẹ àlàáfíà ọlọ́run yóò jẹ́ tiẹ̀ lọ́sẹ̀ yìí ààbò ọlọ́run yóò dájú lórí rẹ lọ́sẹ̀ yìí o ò ní kábàámọ̀ lọ́sẹ̀ yìí o ò ní jẹ̀kọ̀rọ̀ lọ́sẹ̀ yìí ebi ò ní pa ọ́ lọ́sẹ̀ yìí o ò ní rárìn fẹsẹ̀ sí lọ́sẹ̀ yìí olúwa yóò jẹ́ ìmọ́lẹ̀ rẹ yóò jẹ́ ààbò fún ọ òkò ni fún ọlọ́run wa lórúkọ jésù inú ilé rẹ yẹn ẹsẹ̀ abánisọ̀fọ̀ kò ní wọbẹ̀ ẹsẹ̀ abánisọ̀fọ̀ kò ní wọbẹ̀ nítorí tiẹ̀ nítorí ìtọ́kọ rẹ nítorí ìtayà rẹ nítorí ìtàwọn ọmọ tó bí nítorí ìtòlóore rẹ nítorí ìtòlóore mi lórúkọ jésù ẹsẹ̀ abánisọ̀fọ̀ kò ní wọnú ilé tọ̀ ọ̀sẹ̀ yìí yóò pè ọ́ ọ̀sẹ̀ yìí yóò san ọ̀sẹ̀ yìí yóò gbé ọ ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa ọ̀gẹ́lì ojú rere yóò ṣiṣẹ́ fún ọ ire àti àánú yóò tọ̀ ẹ́ lẹ́yìn ògo ni fún ọlọ́run wa jésù kristi olúwa àti olùgbàlà wa àmín mo kà láti inú ìwé onísàm mo kà nínú ìwé onísàm psalm thirty four psalm thirty four mo ka ẹsẹ̀ yìí kejìlá rẹ̀ bíbélì wí ọkùnrin wo ni ó ń fẹ́ yìyè tí ó sì ń fẹ́ ọjọ́ gígùn tó ń fẹ́ ìyè tó sì ń fẹ́ ọjọ́ gígùn ó ní kí ó pa kí ó lè máa rí rere kó tún lè máa rí rere ọkùnrin wo ni ó ń fẹ́ ìyè tó sì ń fẹ́ ọjọ́ gígùn kí ó lè máa rí rere ẹsẹ̀ ìkẹtàlá wípé pa ahọ́n rẹ mọ́ kúrò nínú ibi pa ahọ́n rẹ mọ́ kúrò nínú ibi àti ètè rẹ kúrò ní ẹ̀tàn sísọ ó ní ẹsẹ̀ ìkẹrìnlá lọ kúrò nínú ibi kí o sì máa ṣe rere máa wá àlàáfíà kí o sì máa lépa rẹ̀ ẹsẹ̀ ìkẹẹ̀dógún ojú olúwa ń bẹ lára àwọn olódodo etí rẹ̀ sì sì sí ìgbé wọn mo fẹ́ ká kíyèsí ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run yìí ó ṣe iyebíye lọ́pọ̀lọpọ̀ ọkùnrin wo ní í fẹ́ ìyè tó sì ń fẹ́ ọjọ́ púpọ̀ kóhun kò lè máa rí rere àṣírí rẹ̀ leléyìí ó ní kó pa ọ̀rọ̀ ọlọ́run ní kó pa ahọ́n rẹ̀ mọ́ kúrò nínú ibi sísọ mọ́mọ́ fi ẹnu rẹ̀ sọ ibi bóyá sí ọmọ bóyá sí aya àbí sí ara rẹ àbí sí ọkọ rẹ àbí sí àwọn alábàáṣiṣẹ́pọ̀ rẹ mọ́mọ́ fi ẹnu rẹ̀ sọ ibi olúwa jehova gan ó sọ fún mi ní ti àwọn ọmọ israẹli ó ní bí wọ́n ti wí ní etí èmi olúwa ni èmi olúwa yóò ṣe so tí o bá ń fẹ́ ìyè tó o sì ń fi ọjọ́ púpọ̀ ìyẹn ẹ̀mí gígùn tó o sì ń fẹ́ tún rí rere àṣírí ní bíbélì wípé pa ahọ́n rẹ mọ́ kúrò nínú ibi àti ètè rẹ kúrò nínú ẹ̀tàn sísọ mọ̀mọ́ bá wọn ṣẹ̀tàn mọ̀mọ́ bá wọn ṣèké mọ̀mọ́ wí tí ò yẹ mọ̀ jẹ́ aláìṣòdodo ẹsẹ̀ ìkẹrìnlá ní lọ kúrò nínú ibi kí o sì máa ṣe rere máa wá àlàáfíà òrí ìwé bẹ́rù orí kejìlá ẹsẹ̀ ìkẹrìnlá ó ní ká wà àlàáfíà ká wà lálàáfíà pẹ̀lú gbogbo ènìyàn ká wà lálàáfíà ká lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn ká tún gbégbé ayé wà mímọ́ ó ní láìsí èyí ni kò sí ẹni tí yóò rí olúwa náà ni ẹsẹ̀ yìí tó ń sọ ó ní lọ kúrò nínú ibi kí o sì máa ṣe rere máa wá àlàáfíà kó o sì máa lépa rẹ̀ ohun tí ìwé bẹ́rù yẹn náà sọ náà nìyẹn ó wá ń sọ fún wa wípé ojú olúwa ń bẹ lára àwọn ènìyàn tó jẹ́ olódodo sí àwọn ọ̀rọ̀ yìí etí rẹ̀ á sì mọ́ sí igbe wọn yẹn ni pé kí gbogbo igbe àdúà lọ́sàn-án lálẹ́ láàárọ̀ kó mọ̀ bá máa já sásán gbìyànjú láti pa àṣẹ ọlọ́run mọ́ ẹ̀ pa àṣẹ ọlọ́run mọ́ pa ahọ́n rẹ mọ́ kúrò nínú ibi pa ètè rẹ mọ́ kúrò nínú ibi sísọ. Si lọ kúrò nínú ṣíṣe ibi bí ìwé oní psalm one bó ti wí òun náà ó sọ fún wa wípé ọkùnrin wo ló ń fẹ́ ìbùkún ọlọ́run tó ń fẹ́ ìbùkún ọlọ́run ìbùkún ọlọ́run ọkùnrin wo ìbùkún ló ń fẹ́ ìbùkún ọlọ́run ó ní irú ọkùnrin bẹ́ẹ̀ ó ní kó má ṣe rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú kí ó sì má ṣe dúró ní ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ kí ó sì má ṣe jòkó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn ṣùgbọ́n kí dídùn inú rẹ̀ kó máa wà nínú òfin olúwa nínú òfin olúwa kó máa ṣe àṣàrò lọ́sàn-án àti lóru bíbélì wa sọ fún wa wípé irú ọkùnrin bẹ́ẹ̀ yóò dàbí igi tá a gbìn sétí ipa odò tí ń so èso rẹ̀ ní àkókò rẹ̀ ó ní ewé rẹ̀ kì yóò sì rẹ̀ àti ohunkóhun tó bá ń ṣe ni yóò máa ṣe déédéé nítorí náà mo bẹ̀ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí wá àlàáfíà lépa àlàáfíà kó o sì gbégbé ayé wà mímọ́ kí àwọn ìlérí gbogbo wọ̀nyí kó lè bá a ṣẹ mọ́ ọ lára pàápàá jùlọ bí a ti kà á nínú psalm thirty four yìí láti ẹsẹ̀ ìkejìlá bí a ti kà á ó ní ọkùnrin wo mo tún tún kà ló ń fẹ́ iyè tó sì ń fi ọjọ́ púpọ̀ kí òun kó lè máa rí rere pa ahọ́n rẹ mọ́ kúrò nínú ibi àti ètè rẹ kúrò nínú ẹ̀tàn sísọ lọ kúrò nínú ibi kí o sì máa ṣe rere máa wá àlàáfíà kí o sì máa lépa rẹ̀ ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún pé ojú olúwa ń bẹ lára àwọn olódodo etí rẹ̀ sì sì sí igbe wọn igbe rẹ̀ kò ní jọ ti ẹlẹ́ṣẹ̀ kò ní dàbí ti ẹlẹ́ṣẹ̀ níwájú ọlọ́run olúwa yóò gbọ́ igbe rẹ̀ àdúrà tí mo sì gbà yí ohunkóhun tó bá lóun ó di lọ́wọ́ ikú àti àjíǹde kristi ẹ̀jẹ̀ iyebíye tó ta sílẹ̀ lórí òkè calvary yóò sòun náà di òkú àdúrà yìí yóò gbà lórí ayé rẹ nítorí náà pa ara rẹ mọ́ nínú ọ̀sẹ̀ yìí gbégbé ayé wà mímọ́ gbégbé ayé wà mímọ́ jẹ́ kí ọlọ́run jẹ́ jẹ́ aṣojú ọlọ́run níbi gbogbo tó o bá wà ká sì rí kristi kà nínú ayé rẹ àlàáfíà ọlọ́run yóò sì máa bọ́ ọ gbé ògo ní fún orúkọ olúwa jésù kristi olúwa àti olùgbàlà wa fi àdúrà yìí ránṣẹ́ sí gbogbo àwọn olólùfẹ́ rẹ bí o ti ń ṣe yóò dára fún ọ ibi ò sì ní bá ọ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ jésù olúwa wa. Amén. ọkàn. bẹ̀bẹ̀ ni mò ń sìn bàbá mi.